are bringing the world closer to your doorstep We are so wà yìí. ló jẹ lógún. protest still on the rally a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ rally fún wọn sí ni èyí tó máa fẹ́ ṣe kí wọ́n ṣe a sá lọ fẹ́ anybody mọ́ Yorùbá nation ti dúró ó ti dúró tán ó ti dúró tó bá wù yín kẹ́ gbé kẹ́ gbé tó bá wù yín kẹ́ gbé amọ̀ tàǹkì yín jáde àwọn ò sá ẹ kó bọ́n yín jáde ẹ kó ogun àdá yín ẹ kó ogun ọ̀dọ́ ẹ kó jáde àṣà fún yín a wà lójú ọ̀nà owó road ẹ bá fẹ́ double cross wa double cross wa Yorùbá nation ti dúró tán.

káàárọ̀ wọ̀ alẹ́ ọmọ Yorùbá ẹ̀nàwọ́. ẹlẹ́ wọn jáde o Yorùbá tó gba Fúlàní sílé ẹlẹ́ jáde ẹlẹ́ jáde Yorùbá tó gba Fúlàní sílé Yorùbá tó gba Fúlàní sílé o. ó ti dúró kò ṣeré ṣeré eléyìí ṣeré eléyìí ṣeré eléyìí ṣeré ó ti dúró tán. mídíà Koiki Media bringing the world closer to your doorstep. Yorùbá ti dúró tán, ó ti dúró, kò síbò mọ́, no more election, ó ti dúró tán no more Nigeria now ó ti dúró. gbé wọlé gbé wọlé ọ̀wà yìí kálukọ́ gbọ́mù rẹ̀. nation ló nation now Mr. Saga all the way from Osun State representative Yorùbá nation Èjìgbò government we are here to represent represent Èjìgbò local government Yorùbá nation la fẹ́ ó ti tó àṣẹrú mọ́ àjìyà mọ́ no more. Odun president in our country. Election go, no, election go. So election No more, no more election. Wasi Magura, Wasi Magura. Yoruba lọ́sọ̀. I no cover my face. No problem. Life in Ibadan. Yoruba lọ́sọ̀. Oṣù àlà ṣe ti gbọ́. Àwọn èrò dúró tán yẹn láti Èjìgbò. Wọ́n sọ sókè, wọ́n láwọn gan wà lára ẹ̀. Wọ́n láwọn ti dúró tán. Wọ́n láwọn wà ń bẹ̀. Wọ́n láwọn ti ṣe tán. Èjìgbò ló sọ̀rọ̀ yẹn. Ogun State tó dúró wájú mi tó ń wo mi yẹn lọ́sùmáàlì yẹn gbogbo ìjọba Ogun State wọ́n rí àtàtẹ́jì Lagos State tó ń wo yẹn ah lóbi ṣeré-ṣeré o lóbi ṣeré-ṣeré o ẹ láwọn ìyá wa kan táwọn kan dúró tán ẹ láwọn ìyá kan táwọn kan dúró tán ah eléyìí ṣe ṣeré-ṣeré òdìbò Ọlọ́run Yorùbá fẹẹ dá dúró ó ti dúró àwọn ọmọ ní gómìnà nílùú wọn lọ́hùnún fúlàní náà tẹ̀lé. ẹ gbọ́ tèmi sẹ́ a ní nǹkan tá à ń tra láti sọ ni pé aláàbáyín ṣe bọ́ kíjọba wa yàtọ̀ kíjọba wa yàtọ̀ tó bá wọlé wa wà tẹ̀lé òfin wa táwọn bá wálé yín á tẹ̀lé òfin yín ẹ bá lẹ́bẹ̀ẹ́ ló ṣe rí à ẹ mọ̀ lò ẹ bá ní ẹyin tó bá ti wù yín kẹ́ ẹ lò ẹni tí ìlú yẹn bá tẹ́ lọ́rùn yóò wá àti ẹ̀ṣẹ̀ nàìjíríà gangan mọ́. ọ̀nà tí a lò. tẹ̀sùgbọ́ ọ̀nà iná tún nù o. àwọn ọmọ tí wọ́n lọ sí abroad school wọ́n dẹ̀ àbájọ nàìjíríà sì yẹn ẹ̀. Eh. bó wà nílé ìkòwé ṣe fẹ́ improve. Eh, kò sí báyìí fẹ́ ṣe ilé ìwòsàn wọn gbọ́ káàkiri máa lọ ilé ìwòsàn wọn ò dájú èdè wà papọ̀. fẹ́yìn tẹ́ ń béèrè pé tí a bá pín tán ṣé yorùbá náà ní dalẹ̀ ẹ mọ̀ ọ́n kan. Eh, ẹni tó bá dalẹ̀ abalẹ̀ lọ. ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ ẹ já máa wò ó. iṣẹ́ ọ̀rọ̀ pé máa ra máa dúró. ìṣẹ̀ṣe la fi ṣe. gbogbo ẹni tó bá ti dalẹ̀ ńlẹ̀ Yorùbá. àní ìṣẹ̀ṣe la fi ṣe. bó ṣe ni. ẹ bó ṣe máa nìyẹn ó lè lọ́dún tí lọ́dọ̀ kò sí àwọn akọ́wà kọ́mà. àbí nà. àwọn ọmọ Yorùbá àti Ìgbò là ń sọ́gun. yes na ẹ̀yin náà máa wò ó. so yẹ ká tanra wa Sugar Boy ló dúró yẹn àwọn yẹn wá lélẹ̀ wọ́n ti dúró tán

Yorùbá nation now. Ó dúró fún nation ó ní tàbí kan kọ tàbí kan kọ ọmọ orílẹ̀-èdè Yorùbá ti ìpínlẹ̀ Ògùn àwọn Ògùn ní jẹtìrì gbogbo state ní Ògùn state tó dúró yìí kékeré lélẹ̀. ẹ yóò tún bá wa kò sí bẹ̀rù mọ́ kò sí. náà mọ́ Nàìjíríà Yorùbá nation náà. Yorùbá nation náà. Yorùbá nation. àwọn òdìrí yà mọ̀ késekése lẹ sì rí kàtàkàtà tí ń bọ̀ lọ́nà ẹ máa retí mẹ́gà rally april seventeen ẹ máa retí ẹ̀ ìyẹn á ta lẹ́nu gan kékeré lẹ sì rí yìí ó sì ń bọ̀ ó ń bọ̀ lọ́nà wọ́n mọ̀ kankan eléyìí lẹ sì ń wò yìí seventeen april seventeen ó náà ń bọ̀ Mápó hall láti máa pàdé april seventeen ní Mápó hall april seventeen Mapo hall ẹ máa dúró de mega rally yẹn gbogbo ilẹ̀ yorùbá pátá. àbí táwọn ọlọ́pàá yorùbá ẹ má fi ṣeré fún mi ah. ẹ má fi ṣeré o. àbí náà ó lè mú àwọn òṣìṣẹ́ ìjọba tó jẹ́ ọmọ tiwantiwa gan-an ní ká má ṣeré wọ́n ní á dúró tán wọ́n ó rò pa à ń ṣeré ni yorùbá gbúdọ̀ dúró tán sẹ́ẹ̀ yẹ́tìrì yorùbá gbúdọ̀ dúró tán eléyìí ṣe ṣeré ẹ láwọn ìyá wa gan inú wọn gan dùn lọ́ọ̀kan àwọn ìyá gan dùn wọn jó ẹ láwọn ìyá ló ń jó yẹn jẹrí wọn àwọn ìyá gan dúró tán gbogbo olú ti sù ẹ bá àwọn ìyá tó ń jó gan lọ́ọ̀kan inú wọn gan dùn àwọn gan fò sókè inú ìyá gan dùn ara ti dúró tán sẹ kò sí mọ́ ó ti kú àbákàrà ìsòkò pẹtrọ ni. ìdí ẹ̀mọ́ kọ mọ́ ìdí ẹ̀mọ́ kọ mọ́ ìmọ̀ kọ mọ́ ẹ̀yà àrà ìsòkò pẹtrọ nẹ́sírọ̀tì ni àrà ìsìkọ̀ àdáhùn ni. ó ti dúró tán. Yorùbá nation now. ó ṣọ orí yín wà ń bẹ̀ tó gbàgbọ́dọ̀ dúró tán. ó dúró tán tẹ̀ ẹ sọ báwọn ọlọ́pàá tó kọjá ń wòrò lánàá tó ní ká má ṣe jàgídíjàgan kán máa bọ̀ lọ́nà ńsìn. àìjì tán yàn tó nà fẹ́ ṣò yẹn kó nà máa bọ̀ wá. ogun bá gbé wa máa gbógun fún wọn. àgọ́dẹ́ dì àwọn wa lásán ẹ mọ̀ yín jáde. no be ṣeré ṣeré again. bàbá abẹ́yìn lè kàrà ṣèkọ́ by trot ni. Ah. àwọn Yorùbá tó jẹ́ ọlọ́pàá tó bá nífẹ̀ẹ́ orílẹ̀-èdè wọn dáadáa tó fẹ́ fẹ́mi ara wọn wéwu wọn ò nídìí láti tapù wá àtàkù wọn ọmọ Yorùbá tó jẹ́ sójà tó nífẹ̀ẹ́ mi ààrẹ tó dẹ̀ nífẹ̀ẹ́ orílẹ̀-èdè ẹ̀ kò nídìí láti tapù wá àtàkù wọn ìjà tá ń jà tó bá sẹ́ẹ̀tì kan àwa nìkan kọ́ la fẹ́ jẹ́ kẹ́ bá ti rí ọmọ àlè Yorùbá pẹ̀lú nǹkan tá à ń ṣe ìwọ ló máa lóun takù wa. bẹ́ẹ̀ ni àwọn ọ̀rẹ́ mi láti takùn tó bá takù wa. àbáwọn ajá tán olówó máa ránṣẹ́ wọ́n á ti fíìdì wọn yọ wọ́n àrùn wọn. àwọn ọ̀ọ́ ìyẹn ò lè àmọ́ bá ṣe múra wa lọ́wọ́ wọn. àbí ẹ ilé sọ ó lọ láì ó ní Koiki Media Odùduwà kọ́ máa lọ Koiki Media Odùduwà wọ́n máa bá mẹ́ láìfù ni ó ti ń lọ láìfù ni. express ibẹ̀ la wà báyìí àwa ọmọ Odùduwà ẹ dúró tán ẹ máa sunlé ẹ máa sùn kò sí election ẹ máa sùn ní election wo election kẹ ayé olùkọ́ wa ó mú àtì. àbí ọ̀dàlẹ̀ nílẹ̀ máa ń mú ọ̀dàlẹ̀ nílẹ̀ máa ń mú. àwa jẹ́ kó mọ̀ àwa jáde tó kó yẹ pé wò sọ máa lè Yorùbá àwa jáde tó akẹ́kọ̀ọ́ káwọ̀ sọ máa lè Yorùbá àwa dúró àdúró yẹ kí ni àdúró pé iṣẹ́ ọmọ ọkọ Yorùbá làwọn àwọn sọ máa lè Fúlàní kan ló fún yàrá lóyún ibà kan ló fún yàrá lóyún lajẹ tó kí ni lajẹ tó lajẹ bọ̀ wá kó tiẹ̀ máa bọ̀. bẹ́ẹ̀lẹ̀ yóò tó ṣe jírí bẹ́ẹ̀lẹ̀ yóò lọ́gọ́ ibà. ẹni sùn ẹni sùn. a wà ní sanyo báyìí. ẹ dúró ẹ dúró. lọ́gọ́ ibà lọ́gọ́ ibà. ẹ mọ̀ tàwọn náà mídíà lẹ́yìn bá ṣiṣẹ́ ẹ máa wà nínú ẹ máa lọ wájú ẹ àbí ẹ wo orúkọ gan ẹ̀yin dá nàìjíríà nàìjíríà àti nàìjíríà gan mọ́ orúkọ burúkú ni. ẹgbẹ́ Odùduwà nation. àbí. orúkọ tó fún ẹjù kò pé méjì. kò pé. kò pé àjáde tán láti sọ fẹ́yìn aráàlú lórílẹ̀‐èdè ilẹ̀ yorùbá ní pé kò sí ẹ̀lẹ́sẹ̀ tọ́lá tó ti ilẹ̀ yorùbá àwọn òpótẹ́ bẹ́ẹ̀ dá àmọ̀tẹ́ bẹ́ẹ̀ dé gbà tí wọ́n sọ fún àwọn fẹ́ẹ́ sẹ̀lẹ̀sẹ̀ gbogbo olùdí bó ṣe rí yìí ṣé omi mẹ́ta ọjàláwẹ́ mẹ́ta sọfúnjà ọmọ ìyá mẹ́ta lẹ̀ mi tọ́pẹ́ ìrìn kan ní wọ́n ń gbádùn sílẹ̀ méjì òkú sọ́pà àwa ò sí mọ́. wọ́n ní ìjọba mi ṣe àbúrò bọ́kásì bàbá mi ṣe àwọn èèyàn láwọn ò bá mi ṣe. ọmọ wo rí skul lọ àwọn dẹ́rù kàwé wọn rí sẹ́ kò sí ná ọ̀nà ọ̀dá kò sóúnjẹ gbogbo nǹkan lọ́wọ́ ẹ mú bọ́dà lẹ Yorùbá ẹ ti pa àìdúrà pàràpàyé kẹ́yìn o attention attention kó uh, ìjọba mi share program yẹn bá mi share Collins bá mi rí share program Collins bá mi rí share ilẹ̀ ìta wà fọ ẹrú awúsá fúlàní àwọn ìjẹrú awúsá fúlàní o àtijáde kan àtijáde kan yorùbá lè sọlá fẹ́ àfẹ́ tó kó àpérò kankan ọ̀rọ̀ lórí yorùbá bá a ṣe dá dúró nílẹ̀ yorùbá òun la fẹ́ gbogbo ẹ̀yin náà wà lórí social media látàyé ẹ máa ṣe àrẹ ẹ máa pọ́sẹ̀ bẹ́ẹ̀ ní ṣe àrẹ fẹ́ pọ́sẹ̀ orí àrẹ máa wúlò sí o. ẹ dúró náà ẹ dúró náà ẹ dúró náà ẹ dúró mo fẹ́ jẹ́ ká ń súnmọ́ bì. Collins bàbá mi lè share program yẹn Collins bàbá mi lè share. ó yá ẹni ṣe ẹ̀ ń jẹ́ kó dé ẹ jẹ́ kán sọ̀rọ̀. ẹ jẹ́ kán mọ̀ o. wọ́n gbúdọ̀ mọ̀. ẹ jẹ́ kán mọ̀ o. wọ́n gbúdọ̀ mọ̀. ẹ jẹ́ oyé wọn o. yóò bá ìbínú o. yóò bá ìbínú. àwa ti sá a ti tún kàn kiri a ti padà sílé bàbá wa báyìí ẹ jẹ́ kó yé wọn o kò sí ti jẹ́ nàìjíríà lọ́dọ̀ wa o ẹ jẹ́ kó yé wọn o gbogbo fúlàní haúsá lòrò ló ń kálukú ẹ padà sílé. ẹ gbọ́ àwọn ìrìn àjò gan wọ́n dúró tán kò sí mọ́. àmín àmín àmín àmín. ẹ dúró àyìn náà. bàbá ẹgúsẹ́ adúró tán kó dúró tán màmá ẹgúsẹ́. ẹ ọjà ń gbèjà ẹ dúró ẹ dúró àyìn náà. àwọn èjìgbò ló ń sọ̀rọ̀ yìí. àwọn àtẹ̀jìgbò rẹ̀ lè bàtà yìí yanjú ẹ̀ ikú bàbá yìí ikú tó ṣe promo tààrùn gba bonus. ooo pàṣẹ ìgbòho lélẹ̀. káàbọ̀ àwọn ọ̀fọ́ rárá. kò fọ́. bọ́ọ̀lù bọ̀ wá fẹ́ fọ́ kọ́ wá kọ́mọ̀ bọ̀ wá sọ̀dọ̀ wa àwọn ọ̀fọ́ o. akọni yóò wá lélẹ̀. confam ability àwọn ilé ò sá. àwọn ilé ò bójú. àwọn ọ̀fọ́ no more no more planning. Fulani rárá àwọn òfẹ́ Fulani ètùkò Nigeria. Nigeria. ni lójoojúmọ́ àfẹ́sẹ̀ kí ni afẹ́ dá dúró afẹ́ wú àpamánẹ́t àfẹ́fà fẹ́nìbọ̀dì ṣe mọ́ àfẹ́fà Fulani ṣe àfẹ́fà Fulani láwọn náà lọ ní gómìnà nílùú wọn lọ kọ́lá ní o kọ́lá ní gómìnà nílùú wọn lọ no more fighting. no more fighting. àtẹ̀sí dúró tán ẹ lọ kóra yín wá ẹ lọ kóra yín wá nàìjíríà wo. Baba ńlá ajọwa wà mẹ́ẹ̀ ni àbí Mama wa, abẹ́yìn lè na ara by trust ọmọ tẹ̀sẹ̀ láwọn ọmọ ká aláwọ̀ ọmọ ká ẹgbọ́n ọmọ Yorùbá ẹ jí ẹ jí ẹ má sùn jìjìjìjì ọmọ Yorùbá jìjìjìjì ọmọ Yorùbá ọmọ Yorùbá. ilé tó la o ọmọ Yorùbá. ògo Olúwa ni ògo tí mo ń tọ̀ ní. Thank you. ẹ mú báyìí. no ẹ bọ́ sẹ́gbẹ̀ẹ́ báyìí náà kọ́ fẹ́ẹ́ fẹ́ tẹ̀ka àwọn mọ́tò rẹ̀ mọ́ṣọ lọ sẹ́yìn àwọn máa bọ́ síwájú wọn fẹ́ káwọn mọ́tò rẹ̀ lọ wájú a tún máa padà bọ́ síwájú wọn. ẹ bọ́ sáàrin ojú ọ̀nà. ẹ wà ókè báyìí ẹ dúró báyìí. no mo fẹ́ tẹ̀kì láyẹn mìíràn. ẹ ti ó dúró náà ó dúró tán. election. No more election. ló ń kọrin àkọ́bí òṣùpá yẹn ti rí wọn ó dúró tán. àwọn ẹja dúró tán o. bàbá ẹgbẹ́ òótọ́ ọ̀rọ̀ ẹ̀yẹ yẹn wà láfikún ẹ̀yẹ yẹn wà ẹ̀yẹ yẹn wà láfikún àlàbà Haúsá ṣe àlàbà Yorùbá ṣe bọ̀ kíjọba yàtọ̀ táwùsá bá wá sílẹ̀ wa ó máa tẹ̀lé òfin ìlànà wa táwa náà bá lọ sínú ìlú wọn ìyí tó bá láwọn fẹ́ ṣe ń bẹ̀ ìwọ náà máa ṣe tó bá ní kẹ́ máa kírun gbogbo yín máa kírun náà ni bọ̀ tó máa wá lẹ̀ wa wọ́n gbúdọ̀ tẹ̀lé òfin wa náà ìyí tá à ń sọ nìyẹn aláàbá wọn ṣe wọ́n lè wá ṣe business táwa náà lọ ṣe business bọ̀ ìjọba ó yàtọ̀ ẹ ṣe. ọmọ Yorùbá ọba Nàìjíríà ṣe mọ́ òun ìyẹn jẹ́ kó máa dúró sí yín wọ́n sùn léyìn lọ́jà lẹ́sàn kò sí lẹ́sàn. ilé ìwòsàn gidi. kò sí dìbò. lójú ọ̀nà gidi. àti wàá ṣẹlẹ̀ ká aláṣọ kọ́ bá trọ́t wọ́n ti ẹ̀ gbọ́. <laughs> ebi pa ẹ tún lọ gba láti kóńgò kan ẹ tún lọ gba gàrí kóńgò kan àbí ìyá ọdún àbí lórí láti kóńgò kan àti five hundred àti àtẹwà kóńgò kan kò ní dá fún yàrá gbogbo wọn wọ́n bá bí wọn dákọ́ jáde kan ṣe campaign àní tó bá bí wọn dákọ́ ṣe campaign oko láfi lé gbogbo wọn kúrò eléyìí ṣe ṣeréṣeré ó ti dúró tán ni. ti dúró tán ó là ń wò yẹn. ẹ mọ̀ jẹ́ abúlé màwọn ìyá wa náà ẹ̀rù ń bà wọ́n ni gbogbo wọn pátá náà dúró náà nínú wọn ń dùn lọ́ọ̀kan. ṣùgbọ́n iye yorùbá yìí ó ọlọ́ọ̀dì débi jẹ́ àtàrò ẹ̀jẹ̀ mi mi ṣe èyí mi ọ̀rọ̀ jáde àfẹ́sẹ̀. máa dúró díẹ̀ máa dúró díẹ̀ máa. ìjà ni láti bá àwọn ọ̀dọ́ wa sọ ní tó kan gbogbo wa ni bàbá ọlọ́wọ́ sọ wípé yorùbá ọ̀dọ́ orílẹ̀-èdè yóò gbára rẹ̀ lẹ̀ anege wọ́n ní mẹ̀kúnnù yóò gbára rẹ̀ lẹ̀ a ti ṣetán láti gbára wa lẹ̀ a ti ṣetán láti gbára wa lẹ̀ àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè a ti ṣetán yorùbá nation ta ọ̀gá wọ́n ní pé káwọn ọmọ lọ sí Boko Haram ṣé boko haram là á lè lọ a lè gbó lọ́fíìsì wọ́n kó wa wọ́n kó ra Àbújá ejò ń gbówó mi ẹ̀nà ọ̀fíìsì àfẹ́ ah! mọ́ ejò tún gbówó mi mo rántí mo rántí mo rántí mo rántí. wọ́n ní ayọ́lé àwọn lọ́fíìsì àfẹ́ mọ́ ayọ́lé wọn lọ́fíìsì. Ìbàdàn làwọn wà ẹ́ all the way from Ọ̀ṣun state. Àdìbọ́lá ti wá ejì gbòòrò ń sọ̀rọ̀ ejò gbówó mi ní Nàìjíríà yìí. ló gbówó mi. ó dà pé jápọ̀ bí mo ti gbọ́. ejò gbówó mi ní jápọ̀ bí. ejò fẹ́ jẹ́ mi ẹgbẹ́ sáwọn ládùúgbò owó tó wà nílé nàìjíríà owó ọjọ́ gẹ̀dẹ̀ mọ́. owó làwọn yìí yẹn ń jẹ. owó ọjọ́ gẹ̀dẹ̀ mọ́ owó ló ń jẹ o. síwájú ọ̀la síwájú ọ̀la baba ńlá adúró tán ẹdúró ẹdúró ẹdúró náà ẹdúró náà baba ìlú ìlú wo lẹ́ran kó ti ń gbowó mi nàìjíríà ni èjò gbowó mi àwọn omi tó wà ẹni sùn orúkọ tèmi ni olúfẹ́mi àwòyẹmí láti fi ṣàgàm. ó dúró tán ṣàgàm nìyẹn. nínú ni ẹ yáyí pọ̀ jù ẹ jẹ́ ká padà sí sí ìwà kí fúlàní máa lọ. tún gbóhùn mi. kòró tún gbóhùn mi. wọ́n ti náà bọ́lé. wọ́n ti náà bọ́lé. ó ti dáa. tí wọ́n pa ó lé nígbà ó súwa o ó súwa gan o. ẹ̀yin abiyamọ ẹ dìde. ẹ̀yin abiyamọ ẹ dìde gbà wá gbà wá o ẹ̀yin ìyá mi ò sọ̀rọ̀ mọ̀ fìyà ẹ dìde o ẹ mọ̀ bá wí tó bá ń wọṣẹ kó mọ̀ ṣẹ mọ́ ọ lára mọ́ o. àbí kò gbúdọ̀ ṣe. ìbáyín wájú ẹjẹ ń fẹsẹ̀ rìn lọ sẹ́yìn jẹ ẹ máa bọ̀. bàbá ńlá ẹ bá a sọ̀rọ̀ ni kò sí wàhálà a sì sọ. Thank you. يا لا يا kò sí báyìí kò sí rárá o kò sí ọ̀rẹ́

àìsàn èkó asibami àìsàn èkó àbẹ̀yàwó lé àtọ̀sẹ̀ àbẹ̀yàwó lé. Nigeria bring the world closer to your doorstep. Still on mega rally. Kékeré leléyìí. Ilé tó tún tóbi tún bọ̀ wájú. Ẹ máa ẹ sẹ́ẹ̀tì. Aláìlẹ̀ òsì mi. Àwọn atáwọn ọ̀gá náà ìdíra ni youth ni wá. A lè máa yẹ kẹ́kọ̀ọ́ pọ̀ ọ̀dọ́. Tẹ́ máa ń bèrè fún ìfẹ́ tẹ́ máa ti gbà wọ́n ní sinmi. 아, 네. Òṣùpá fọwọ́ sọ̀yà wípé. a kí gbogbo wa o a kí gbogbo ọ̀rọ̀ ọmọ Oòduà a kí wa pé a kú àmójúbà tuntun nítorí pé a ti bọ́ sínú nǹkan tuntun báyìí inú nǹkan tuntun la wà inú orílẹ̀-èdè tuntun la wà báyìí a ti wà ní orílẹ̀-èdè Yorùbá ní èyí tó jẹ́ pé à ń ṣe agbátẹrù rẹ̀ káàkiri kí gbogbo ọ̀rọ̀ Yorùbá tí wọ́n jẹ́ ọmọ aládé tí wọ́n mọ̀ pé àwọn ti kó òlókun ẹrú àwọn ti padà bọ̀ sí ipò wa ṣe mọ̀ pé ọmọ ọlọ́dẹ ni wá ṣe mọ̀ pé ọmọ níbìríran ni wá ṣe mọ̀ pé ọmọ ẹlẹ́ran ni wá ṣùgbọ́n abára wa nípò tí àgbáyé fún wa. nígbà yìí Yorùbá ti ṣetán báyìí láti gba ilẹ̀ Odùduwà láti dá dúró láti kúrò nínú ìyá Fúlàní àti Haúsá tí wọ́n ti fi ń tẹ̀wá bọ̀ láti bí ọgọ́rùn ọdún sẹ́yìn ọ̀gá kọ́sítọ́ọ̀mù Haúsá ni Haúsá Fúlàní ni ọ̀gá immigration haúsá fúlàní ni ọ̀gá ọlọ́pàá haúsá fúlàní ni ọ̀gá sójà haúsá fúlàní ni ọ̀gá nẹ́fì haúsá fúlàní ni ọ̀gá gbogbo àwọn ibi tí ètò ẹ̀kọ́ ní nàìjíríà haúsá fúlàní ni ọjà ọ̀gá àgbèrò haúsá fúlàní ni wọ́n náà wọ́n ṣe ná fún wa lórí wa náà wọ́n ṣòmí fún wa. Jocão. Koiki Media bringing the world closer to your doorstep. Uh, a ṣì wà nìbàdàn rally about Yorùbá nation tá à ń ṣe nìbàdàn ibẹ̀ náà la ṣì wà. so ẹ ṣáà ti rí i pé àwọn èèyàn jáde tán ẹ ti ń rí àsí àwa bó ṣe bó ṣe bó ṣe ń fly ẹni ẹdú. bẹ́ẹ̀ ká ọmọ ọ̀rọ̀ ọmọ ọ̀rọ̀ oníkálukú pàdé àná. sí wọn. ẹni ọ̀wọ́n ṣe ń juwọ́ láti inú mọ́tò. Thank you. ẹ̀yin tí ẹ̀ ń wò wá a máa ẹ má bínú fún a máa ní láti awareness Koiki Media bring the work closer to Ondo State pásítọ̀ wa ní kò sí so no face camera síbẹ̀. tí o bá ṣe nonsense we came out here for the sake of your freedom don't try nonsense with us. ilé dáwà ṣàtìrí àbẹ́wòrí ọmọ ṣàtìrí àbẹ́wòrí torí ìlú òkú ọtí dáwà ẹ̀gbọ́n ṣàtìrí.